ọjọ́ mẹ́jọ tá a tún pàdé orúkọ èmi ọmọ yín ọ̀rẹ́ yín tí mò ń délé fún bàbá mi dáadáa bàbá olóríire òun náà ni princess adéwùmí adélékè tálàjì báwa mi wá ní chief mrs báwa mi láyọ̀lẹ́ẹ̀dẹ̀ mi ní wáyé tì barista ẹ kí àwọn ará ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lélẹ̀ zero nine zero fourteen twelve thirty four seventy three zero nine zero fourteen twelve thirty four seventy three barista. Eh, lẹ́ẹ̀kan sí orúkọ mi ni ọmọ ni ìyọ̀dẹ mi nọ́mbà tèmi ni zero eight zero seventy eight seventy eight twenty one twenty one. dọ́tí ọ̀làdẹ̀jà. Ah. ó yá pápá. njẹ́ màsà sọ náà ni pé gbogbo tá a bá ń ṣe àjọ là ń dán o gbogbo àjọ tá a bá ń dá ká mọ̀ pé yóò látúbọ̀ tán o ó dàbọ̀. akọ̀wé. orúkọ tèmi ni ọlásìnbọn àtinúkẹ́ johnson ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni zero seven zero three nine zero two zero four four three. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alhaji akegba gold ọmọ akegberu tí mo bá mọ̀ lórí tí mi ṣe tó jẹ́ mo ọkọ ni mí fifty eight fifty eight twenty one fifty eight fifty eight eighty twenty one ó dàbọ̀. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. ká má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kìlà bá tún máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèmi. onísàm wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. Fresh One Zero oh Five Point Nine FM. wákàtí kan pẹ̀lú ọlọ́run and hour with God. nípa àánú àti oore ọ̀fẹ́ ọlọ́run la fi wà títí di àkókò yìí abalajọ wọn ní kì ṣe tẹni tó fẹ́ kì ṣe tẹni tó ń sáré ṣùgbọ́n fún ọlọ́run tó ń ṣàánú. ìdí nìyẹn tẹ́ fi ní láti máa dúpẹ́ nígbà gbogbo níṣẹ́jú ìṣẹ́jú àti ní gbogbo ìgbà. torí ìrìn àjò tá a fẹ́ rìn pọ̀ mo fẹ́ sọ̀rọ̀ nípa wòlíì ọlọ́run kan ìyẹn nínú ìtàn àwọn akọni ìgbàgbọ́. wòlíì ọlọ́run yìí ní ẹ̀bùn ẹ̀mí tó yàtọ̀ tó sì tayọ ìyẹn jẹ́ àkọ́kọ́ ìdí tó fi gbọ́dọ̀ mí ìṣe ènìyàn. nítorí pé tó bá sọ pé a ti kékeré mọṣẹ́ olúwa ṣó kò tí ẹ ṣe bẹ́ẹ̀ ẹni tó jẹ́ pé ẹ̀mí mọ ọlọ́run wà lára ẹ̀ láti kékeré tó jẹ́ pé bó ṣe ń gbóhùn ẹranko tó ń gbọ́ tẹyẹ tó ń gbọ́ gbogbo ẹ̀ àti àwọn ìran ìjìnlẹ̀ ajínrere wùmí babalọ́lá olórin ẹ̀mí ni wọ́n àwọn èèyàn dẹ̀ mọ̀ wọ́n dáadáa àwọn náà wà nínú ilé so torí gbogbo ìrìn àjò tá a fẹ́ rìn ẹ jẹ́ ká gbàdúrà ṣùgbọ́n ẹ mọ̀ pé ń ta sinmi lé òun náà ni orúkọ ńlá dáre power of praise. ìránṣẹ́ ọlọ́run tá a jọ wà nílé gbogbo wọn ló máa gbàdúrà bó tiẹ̀ jẹ́ gbólóhùn kọ̀ọ̀kan. jésù. ajínrere olúfúnkẹ́ òjò. jésù. christ in me. jésù. pásítọ̀ akin pẹ̀lú akínkù ọwọ́ àwọn náà gbàdúrà. wòlíì àyànmọ́ ṣóyọ̀ ń bọ̀ àwọn náà gbàdúrà. màá wá parí ẹ̀ sọ́dọ̀ tèmi kó tó di pa máa tẹ̀síwájú ohun tẹ́yìn kọ́ nílò ni pé kẹ́ ẹ máa ṣàmì. orúkọ jésù. àmín. ní orúkọ jésù. àmín. ọlọ́run tí wàá gbẹ̀yìn ga àsọpẹ́ ṣe fún àánú èyí tí a rí gbà lónìí sunday kejì nínú oṣù keje àdúpẹ́ fún àánú àti ààbò ìtọ́jú ìgbà gbogbo bí kò tiẹ̀ sí ààbò ní gbogbo àgbáyé àdúpẹ́ nítorí pé ààbò dájú lórí wa ọmọ ọlọ́run ẹ gba ọpẹ́ wa àmín jésù kristi olúwa ẹ gba ẹ̀yìn wa àmín èyí ni mo sọ nípa oore ọ̀fẹ́ tí mo rí gbà lọ́dọ̀ ọlọ́run gbogbo etí tó ń gbọ́ mi ohun rere gbogbo tó o dábàá mọ́ èyí tí o ti fi tí o ti gba kámúlé lórí èyí tí o ti sọ ìrètí nù mo wí lórúkọ jésù àánú ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ fún ọ lórúkọ jésù àánú ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ fún ọ mo wí nínú program tòní ọlọ́run gba gbogbo ògo ẹ fa ọkàn wá sí ọ̀dọ̀ yín òkò ní forúkọ yín bàbá jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù pásítọ̀ akínpẹ̀lú akínkùọwọ. orúkọ jésù. àmín. lẹ́ẹ̀kan sí ọlọ́run gba ọpẹ́ wa. àmín. ìwọ tó fẹ́ wa láwọn máa sìn títí olúwa olóore wa a yìn ín lógo fún àánú láti arígbà lẹ́ẹ̀kan sí ọlọ́run gba ọpẹ́ wa. àmín programu tòní ó dọwọ́ ẹ ẹ̀mí mọ́ akólé ọlọ́wọ́ ó yá dábìrà. àmín. àti àwa tí a wà ń bí àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa nílé lórúkọ jésù ọlọ́run kó dábìrà. àmín. ní ọ̀sẹ̀ tuntun yìí ọlọ́run kó ṣeun tuntun. àmín. ògo ni fọlọ́run lókè ọ̀run. hallelujah. ọlọ́run gbọ́ àdúrà. àmín. jésù kristi olúwa wa. àmín àmín lórúkọ jésù wòlíì àyànmọ́ ṣóyọ́ǹbọ̀. ní orúkọ jésù. àmín. ní agbára ẹ̀jẹ̀ jésù. àmín arúgbó ọjọ́ lẹ́ẹ̀kan sí àyàn ológo olúwa gba ọpẹ́ wa àmín ògo ni forúkọ rẹ hallelujah agbàdúrà gbogbo ọkàn tó ń gbọ́ wa nílé ìkórìtà tí ẹ ti ń sunkún láti alẹ́ yìí kí ìpàdé yìí tó parí lálẹ́ òní lórúkọ jésù ayọ̀ kó jáde níbẹ̀. àmín. ohun tẹ́ ẹ sunkún lé lórí tẹ́ ẹ ní ìbànújẹ́ ọkàn lé lórúkọ jésù ó di ayọ̀. àmín. ìṣẹ̀lẹ̀ yanu ayọ̀ kó ṣẹlẹ̀. àmín. atọ́kùn ètò àti iléeṣẹ́ yìí lórúkọ jésù agbára torí ọ̀fẹ́ síwájú sí ọlọ́run kó yọ̀ǹda rẹ̀. àmín. ògo ni forúkọ rẹ̀. bí gbogbo ìránṣẹ́ ọlọ́run ti gbàdúrà yẹn lórúkọ jésù àánú ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ fún yín o ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ yín ló máa jẹ́ ọ̀sẹ̀ ìrànlọ́wọ́ yín ló máa jẹ́ ọ̀sẹ̀ àánú ló máa jẹ́ ọ̀sẹ̀ ìṣeré ló máa jẹ́ ọ̀sẹ̀ ìbùkún ńlá ló máa jẹ́ bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ lolúwa ó ṣe jésù olúwa wa àmín. dọ̀kíni so Fresh FM nìbàdàn làwà. ẹ ọ̀gá báńkì èmi fẹ́ gbowó. ẹ wo bọ̀dà kò sí nẹ́tíwọ́ọ̀kì o. ah ah ó ti wá ṣe fún yín báyìí abiru pos wo galẹ̀ ń lò náà sẹ́yìn ò gbọ́ nípa kóló money agent banking àbí gbàǹkọ́gbì pos terminal wọn ni. Ah, kóló money agent kí ẹ wo. ọ ò mọ wo sufi wọn ní ìwà jẹran lọ́ra ó ní àfi didan ṣàkì ló fẹ́ wò kóló money pos terminal ti dé lákọ̀tún báyìí fún gbogbo àwọn tó mọ iye tí ń lọ ń gbòòrò pẹ̀lú kóló money èèyàn bọ́ nínú ayé kò sí nẹ́tíwọ́ọ̀kì kò sí ìdádúró kankan níbi ká sanwó wọlé ká gbowó jáde ká tẹ káàdì pé èrè gọbọi lóríṣiríṣi lórí owó iná títà ṣé ti wáyẹ̀kì ni àbí jamb pin owó ìpè tàbí data ìfà lóní falafala com mísàn lórí gbogbo transaction tẹ́ bá ṣe lórí kólómọ́nì pos ààyè sì wà láti mójútó gbogbo transaction yín láti ibikíbi tẹ́ bá wà. làwọn ń jẹ làwọn ń yà báyìí bó láti lè gba pos tiwa báyìí báyìí. láti gba ẹ̀rọ pos ti yín yálà fún iléeṣẹ́ yín ni tàbí láti di kólómọ́nì agent lónìí ẹ kàn sí wa ní one twenty nine railway siding magazine road ládojúkọ ansa building jericho ńlú ìbàdàn ẹ sì lè pe àwọn nọ́mbà wa wọ̀nyí o oh eight one o oh four three eight six o oh eight two tàbí o eight o six two five three three four three four torí ìpẹ́ jẹ́ kólómọ́nì agent tó mọ̀ ní ti ń lọ. Chinedu! Don't worry, Ma. He'll be home on time, just like his dad. I'm cooking your favorite jollof with Sonia tomato mix. They are here. Hey, is that jollof ready? Right on time. Your loved ones will always rush home for tasty meals prepared with Sonia tomato mix. It's so good eating together with a family. Yes, Ma. Sonia tomato mix brings you together. Proudly Nigerian. 啊！ Rubicon the movie coming to cinema nearest to you soon. <laughs> bẹ́ẹ̀ni o bí múvì kan bá gàgàrà tó dúró gbangba gidigba tó stand out top rated pẹ̀lú technical àti directing tó ní standard tó lè fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú tàwọn òyìnbó Hollywood gangan. irú múvì bẹ́ẹ̀ ló ń wọ sinima wọ́n gbé wò wọ́n yẹ̀ wò wọ́n gba sinima titun Rubicon the movie wọ sinima jákèjádò Nàìjíríà lẹ́sẹ̀kẹsẹ̀. káì Rubicon agbèdémèjì ìgbóná gbòòrò ìdá ikú tó ń dògbèrè lórí ọmọ ọmọ ọlọ́mọ níwájú àwọn apanimọ̀yọ̀dà Lagbara, ní corridor of power àṣírí tí o gbọdọ̀ tú tó license to kill rubicon the movie agbèdémèjì produced by bayo falike bayo directed by ade idris aṣíwájú charles adeniyi ni production manager starred yinka ayefẹlẹ ricardo agbo akin lewis saidi balogun mr macaroni bukki arugba kọ́lá olóòtú ọmọ àdàbánijà bayo falike bayo wò fúnra ẹ̀ wòlíì àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá yìí rubicon agbede méjì ó ń bọ̀ dẹ̀dẹ̀ ní sinimá tó súnmọ́ yín jùlọ lágbègbè yín àwòtúwò ni o ẹ kú ojú lọ́nà ẹ̀. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. mo kí wa káàbọ̀ padà. kó tó di pé màá lọ nínú ìtàn àwọn akọni ìgbàgbọ́. Oh, ẹ jẹ́ n tiẹ̀ kọ́kọ́ dá sísítà mi lóhùn Wùnmí Babalọ́lá. ọ̀sẹ̀ náà tún jẹ́ ọ̀sẹ̀ tó lágbára ṣùgbọ́n nínú ayọ̀ àti nínú ìdùnnú torí tọ́sídìí ọ̀sẹ̀ yìí olú máa pé ọdún kan tí ìyá ṣe ń lọ sinmi tọ́lọ́ ń kọ́ pé wọ́n sọ́dọ̀ kì í pẹ́ Fẹ́mi Àlàbí lanu kì í pẹ́ tọ́sídìí ọ̀sẹ̀ July fourteen ló máa pọ́dún kan. bó ṣe ń dùn wá bẹ́ẹ̀ náà nínú wa ń dùn wípé ọlọ́run ò fi wá sílẹ̀ ọlọ́run ń tọ́jú wa so mo tún gbé ọlọ́run ga fún ìtìlẹ́yìn rẹ̀ lórí gbogbo àwa ọmọ pátápátá láàrin ọdún kan yìí ó tiẹ̀ da sọ́sẹ̀sì wà níbí ọmọ oníwàásù ó yá ìwọ náà ìwọ náà tiẹ̀ máa bọ̀ kí ló fẹ́ sọ nípa grandma Victoria Bíọ́dún Oyèwùsì fún gbogbo àwọn ọmọ ó yá. Thank you. okay. okay ló fẹ́ sọ. though grandma might have passed on but her memories are always with us we appreciate her for her sacrifices her love and everything that she has done for us and wherever she is we all know that she's in a much better place and we'll forever be grateful and thankful that we once had a very nice and beautiful grandma. Yeah, látọ̀dọ̀ gbogbo àwọn ọmọ ọmọ ọmọ fún grandma Victoria Abiodun Oyewusi. má jẹ́ ojú bẹ́ẹ̀ yẹn lọ success torí kò bá a lè jẹ́ ká ṣètò lẹ́nu. ajínrere Wùmí Babalọ́lá ẹ kí àwọn èèyàn nílé ṣùgbọ́n orin lẹ́wàá fi kí wọn ẹ mọ̀ pé orin náà ni tẹ̀yìn olórin. Ọlọ́run mi mò ń bẹ̀bẹ̀ jẹ́ kí ọjọ́ ayọ̀ mi kó dé mo ti ń bá wọn yọyọyọ o Ọlọ́run wọkàn mi mo rántí ọjọ́ tá ó yọ fèémí náà o ẹ̀gàn yìí máa pọ̀ jù ojú dẹ́ǹtì mi ayérayé wa múnú mi dùn kí n lọ́jọ́ ẹ̀yẹ kí wọ́n kémi náà láyé mi kú oríire. ó yẹ wá fọ̀rọ̀ kí wọn. mo kí wa lórúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun gbogbo àwọn tó ń gbọ́ wa nílé a kú ìsinmi tòní mo gbàdúrà bá a ṣe wọnú oṣù yìí àtèyí tó kù tóṣù yìí máa parí àtọ́dún yìí ohun rere tẹ́nìkọ̀ọ̀kan ń retí ohun tá a ti ń gbàdúrà fún látọjọ́ tó ti pé mo gbàdúrà wọn á kí wa kú oríire. àmín. yóò sì dára fún wa lórúkọ jésù. ṣolórin ni yín àbò olórin ẹ̀mí. olórin ẹ̀mí. torí àkókò wa àti iṣẹ́ tí mo fẹ́ ṣe léèní tó pọ̀ tá a bá ọ̀fẹ́ mo tún lè gbé yín wá nígbà yẹn. torí mo ti ń tẹnumọ́ pé mo fẹ́ sọ̀rọ̀ nípa wòlíì kan tó jẹ́ pé wòlíì ọlọ́run oore ọ̀fẹ́ tó wá tún wà pẹ̀lú wòlíì yìí ni pé ọlọ́run tún wá yàǹda ìwà láàyè ẹ̀ fún wọn wọ́n ti pé ọmọ ọdún mẹ́tàlé ní eighty eighty three years ní ọgọ́ ọgọ́rin eighty three years eighty three years ni wọ́n adẹ̀tún ní oore ọ̀fẹ́ wọ́n wà láyé wọ́n wà láàyè títí dìsín so màá rìnrìn àjò lọ níbẹ̀ dáadáa ṣùgbọ́n báwo ni ìrìn àjò orin ẹ ti ọlọ́run ti lò yín láti gbé àwo bíi mélòó jáde. orin tí ọlọ́run ti fún mi lórí ọ̀fẹ́ àti ṣe ó ti tó mẹ́tàlá thirteen albums. èwo lẹ láìkì inú àwọn orin yín. Ah, gbogbo iṣẹ́ mi ni mo láìkì o hmm. kò séyìí tí ò dára. ṣùgbọ́n àwọn èèyàn wa máa mú èyí tó bá wù wọ́n tó bá wù wọ́n. bẹ́ẹ̀ ni ẹ kọ orin méjì tẹ pé àwọn èèyàn mọ̀ dáadáa àbí bíi mẹ́ta ó kì fún mi lẹ́wọ́ ẹ ti kọ ọlọ́run mi mo bẹ̀bẹ̀ ẹ tún kọ ìkan sí. wọn ò torí mi rajà lọ́wọ́ bàbá onípòsí mo dúpẹ́ mo fi yìn fọ́lùwà. ẹ kọ́ nínú àwo yín àbẹ́yìn lẹ compose ẹ̀. mo compose ẹ̀ ó wà nínú àwo yẹn náà twenty one years ago níṣẹ́ yẹn ti jáde. ṣé mo pa àwọn èèyàn máa ń ranra wọn lọ́wọ́ láti kọrin ah. láti kọrin mo fẹ́ béèrè pé ṣé ẹran tó compose ẹ lọ́wọ́. mi ò ràn lọ́wọ́ o. ẹ̀yin gan-an lẹ compose ẹ ẹ tún fún mi lẹ́ọ̀kan sí. kò wù mí káyé mi ó wà lójú kan kò wù mí káyé mi ó wà lójú kan o ẹ̀mí mímọ́ mú mi kúrò lójú kan ìyá mo fẹ́ tayọ. ẹ̀yin lẹ compose abẹ báyàn kọ. mi báyàn kọ. ẹ̀yin lẹ compose ẹ̀ ṣé mo tún rẹ́yọ̀ kan sí. ọlọ́run tó ń dá bí ẹdun tó ń rọ bí òwe àgbàlára kìkì yìí ní ọlá ló wọ láṣọ ògo lọ̀ṣọ́ ìgbìlógún là ń ṣíyan ọlọ́run ìyanu. báwo lẹ ṣe ń gba inspiration orin yín ẹlòmíì lójú àlá ẹlòmíì ní. Ni oríṣiríṣi oríṣiríṣi ọ̀nà báwo lẹ̀yin ṣe ń gbà tí báwo lọ́lọ́run ṣe máa ń fún yín lórin. ọlọ́run máa ń bá mi sọ̀rọ̀ ó máa ń fún mi lórin ìgbà míì nínú àdúrà ìgbà míì inspiration yẹn á wá wá kọ sí fún mi létí tí mo máa gbọ́ mo máa kọ sílẹ̀ ìgbà míì dẹ̀wà tó yẹ pé ojú àlá ni wọ́n ti gbé wá wọ́n máa play ẹ̀ gbígbà tó bá ń play tape fún yàn gbígbà tó yàn play tape lójú àlá yẹn wọ́n máa kọrin yẹn so tí mo bá jí màá kọ sílẹ̀. adẹ́nìkẹ́ rachel lórí facebook wọ́n ní kí ni táìtù kẹsẹ̀tì kò wù mí kí ayé mi ó wà lójú kan. ẹ kò wù mí náà ni torí single track single track lẹ fi ṣe ó ti wà youtube. ẹ ibo ẹ ní youtube níbo ló ti lè rí. tó bá ti search fún Wunmi Babalọlá TV. w-u-n àbí w-u-m-i. w-u-m-i. w-u-m-i wùmí babalọ́lá tv lórí face lórí youtube wọ́n á rí tó bá jẹ́ pé àwọn èèyàn fẹ́ ní bóyá fẹ́ pè yín sí ìsọjí sí gbogbo ẹ̀ bí èlò báwo lẹ ṣe máa ń charge àbí ìyẹn yẹn ká má fi sọ̀rọ̀ orí rédíò. ẹ̀yin ò ń ṣe ọ̀rọ̀ orí rédíò ó dìpẹ́ lórí nǹkan tá a bá jọ sọ dé àwọn fi gbọ́ra ń charge fún ìsọjí àbí iṣẹ́ ọlọ́run but a máa ń fẹ́ kájọ sàsọyé pọ̀ torí àwọn tá a máa kó dání instrumentalist so nǹkan tó bá lè ṣe fún wa. ok kì í ṣe pé bóyá ẹ máa ń charge bẹ́ẹ̀ jẹ́ kọ́ mọ̀ pé ah, ah, ẹ ètò mọ́tò bá a ṣe máa débẹ̀ yẹn àtẹlé tó bá jẹ́ pé àyàn wá fẹ́ pè yín láti béèrè bó ṣe lè rí àwo orin yín láti béèrè nǹkan kan nọ́mbà ọlọ́ lè pè yín sí. wọ́n lè pè mí sórí zero eight zero. zero eight zero. seven seven. seven seven. five eight. five eight. two four two four. seven three. seven three lẹ́ǹkan sí ma ẹ jẹ́ àfarabalẹ̀ mú torí táìmù tá a bẹ̀rẹ̀ yẹn lẹ́lòmíì ṣẹ̀ṣẹ̀ lọ mú pen. o oh eight o. Oh. o oh eight o. seven seven. seven seven. five eight. five eight. two four. two four. seven three. seven three. gẹ́gẹ́ bí mo ti ń sọ láti bẹ̀rẹ̀ ètò ìrìn àjò náà ti bẹ̀rẹ̀ báyìí. ẹ má gbàgbé ohun tá a fi ìtàn àwọn akọni sọrí òun ni páwa náà dìtàn lọ́jọ́ kan pé kábàá wa lè dìtàn rere. kò sẹ́ni tó wá sáyé tí ò ní dìtàn torí pé à ń kọ ìtàn wa sílẹ̀. ẹ bá ń pe Wùmí Babalọ́lá kó padà wá o ẹnìkan ń béèrè èmi wá wọn á sọ fún tí màá bá wọn dá àwọn ilé lóhùn wọ́n ní bàbá aláàánú mi ẹ ṣe ọjọ́ yẹn pé kí ni táìtù ẹ̀. àwa náà ohun tá a bá wá ṣe ohun làwọn èèyàn á kà ohun ni wọ́n á wí. mo fẹ́ sọ̀rọ̀ nípa wòlíì ọlọ́run kan rev dr Eo oyèkànmí. Thank you. Thank you. Emáfojè Peter wọ́n ní Ṣeun favour ló ṣe bàbá aláàánú mi fáwọn kò jẹ́ gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ àyànmọ́ táwọn jọ rìnrìn àjò yẹn ni pé bàbá aláàánú mi náà dẹ̀ ni táìtù késẹ̀tì yẹn. màmá Reverend Doctor Eo Oyèkànmí lára àwọn wòlíì Ọlọ́run tí Ọlọ́run yàn fẹ́ tọ́lọ́run lò fún ìran tá a wà yìí. àbí Reverend Dr. Oyèkànmí ìyẹn ní 1939 ẹ má jẹ́ ń tiẹ̀ tí ì sọ ìjọ tí wọ́n jẹ́ bó tiẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ la máa parí ìrìn àjò yẹn sí. a bí wọn ní Ọ̀ṣù ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. bàbá wọn ni Abraham Ògúnfèyítìmí tó wá láti ìdílé òrìṣà túbí ilé ìyẹn ní odò òsù ní Ọ̀ṣun state àníṣàì mẹ́nuba bàbá wọn náà torí nineteen hundred la bí bàbá wọn wọ́n dẹ̀ wà lára àwọn tí wọ́n kọ́ fi ayé wọn fún Kristi ìyẹn ní òṣù lọ́pọ̀lọpọ̀ ọdún gan-an sẹ́yìn ìyẹn nínú ìjọ Methodist Church lókè ọjà lóṣù ṣùgbọ́n nípa ìdojúkọ tí bàbá ní torí pé ìtàn sọ wípé àbíkú yọ wọn lẹ́nu púpọ̀ púpọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àìsàn. òun ló ń bàbá darapọ̀ mọ́ Christ Apostolic Church ìdí náà tó jẹ́ pé kò sí bá a ṣe fẹ́ tú ìtàn màmá Rev Dr. eo Oyèkànmí tá a ní padà sínú Christ Apostolic Church àti ìrìn àjò tí wọ́n rìn díẹ̀ pẹ̀lú bàbá apostu àti pàápàá jùlọ èyí tí bàbá Babájídé tí wọ́n fi mẹ́ńtọ̀ wọn láti lè jẹ́ kéèyàn mọ bó ṣe ń lo ẹ̀bùn ẹ̀mí mímọ́ mò ń bọ̀ ń bẹ̀ yẹn yóò yà yín lẹ́nu púpọ̀ púpọ̀. láti inú ìjọ Methodist Church òkè ọjà ní òsù ìtàn sọ pé bàbá Abraham Ògúnfèyítìmí wọ́n wá darapọ̀ mọ́ Christ Apostolic Church nítorí ìdojúkọ tí wọ́n ní. Christ Apostolic Church òkè ajídó ní òsù ni àwọn bàbá wa ni wọ́n darapọ̀ mọ́ àwọn èèyàn máa ń pè wọ́n gẹ́gẹ́ bí aríran alálàá nítorí gbogbo ohun tí wọ́n máa ń rí àti nǹkan tó lúwa fi hàn wọ́n ìyẹn bàbá tó bí màmá wa tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ mọ̀ pé kún ò lè gùngùngùn kó má níbi tó ti gùn wá bẹ́ẹ̀ làwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní pè wọ́n ní bàbá aládùúrà odò òsù. nínú ìrìn àjò iṣẹ́ wọn gẹ́gẹ́ bí Òṣómàáló ẹ ti mọ àwọn Ìjẹ̀ṣà Òṣómàáló níbi tó ti ń ta aṣọ kiri ìtàn sọ pé níbẹ̀ ni wọ́n ti pàdé ìyá tó bí màmá tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ìyẹn ìyáàfin Rebecca Adéjọkẹ́ Fádíórà lágbo ilé olóyè lọ́tún ní Òrógbà ní Iléṣà ẹ jẹ́ ń lọ síbi tí mò ń lọ gangan. mo ti sọ pé 1939 ni a bí màmá Reverend Dr. eho Oyèkànmí ìyẹn ní òsù láti kékeré ni àmì iṣẹ́ ìránṣẹ́ àmì wòlíì àmì ìpè ló ti ń farahàn lára àmì tó farahàn ni kí èèyàn kó máa ríran ẹ̀yin ọmọ ẹwu ọmọ kékeré ẹ jẹ́ ń ṣàpẹẹrẹ kan ìjọ kan lọ ní màmá rí ìyá kan tó ń bọ̀ láti orí àtàn màmá tó wá ń bọ̀ yìí ó dàbí pòórùn pákò gbogbo àwọn èèyàn rò pòórùn pákò ni ṣùgbọ́n ìka èèyàn fíńgà èèyàn ló fi sẹ́nu tó fi ń run pákò ni màmá wa pariwo wípé ìyá yìí o ìka èèyàn ló fi ń run pákò eléyìí jẹ́ kàyéfì púpọ̀ torí pé bàbá wọn pa wọ́n lẹ́nu mọ́ bó tilẹ̀ jẹ́ pé ìtàn sọ wípé ìyá tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ gbọ́ ṣùgbọ́n ìyá yẹn náà ò sọ nǹkan kan àti oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bóyá kí n tiẹ̀ tún mú kan sí. òun ló jẹ́ káwọn èèyàn máa kọminú pé ṣé kìí ṣe wípé nǹkan fẹ́ ṣe ọmọ yìí bóyá orí ẹ̀ fẹ́ dàrú àbí bóyá emèrè àbẹ́lẹ́mí òkùnkùn kan ni. ẹ̀gbọ́n bàbá màmá wa Reverend Dr. Eo Yekanmi. gẹ́gẹ́ bí ìtàn ti sọ pé àwọn ni ìyá ẹgbẹ́ olóbì ìyẹn ní ọjà òsù orúkọ tí wọ́n ní ìyáàfin Dorcas Ògúntúnmibí wọ́n máa ń wá sí ọjà ọjọ́ márùn-ún márùn-ún wọ́n wá ní kí màmá nígbà tí wọ́n wà lọ́mọ kékeré pé kí wọ́n gbé àga lọ sí ọjà torí ilé bàbá tí wọn ò jìnnà sí ọjà ṣùgbọ́n nígbà tí màmá dé ọjà wọ́n rí obìnrin kan tó ń ta epo ní ìkọjú sí ìsọ̀ ẹ̀gbọ́n bàbá wọn tó jẹ́ pé orí èèyàn ló jókòó lé tó fi ṣàpótí ni màmá bá pariwo láàrin ọjà pé ṣẹ́ẹ̀rí ìyá elépo yìí ni pé orí èèyàn ló máa jókòó sí i wọ́n ní wọ́n tún pa wọ́n lẹ́nu mọ́ gbogbo àwọn ohun tí wọ́n ń sọ tí wọ́n ń rí yìí ó ń jẹ́ ìyàlẹ́nu fún àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀ ọgbà láti òfurufú màmá máa láwọn rí oríṣiríṣi nǹkan àwọn rí ilé níbẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà tó bá fẹ̀gbẹ́ lélẹ̀ wọ́n á láwọn èèyàn ń gbọ́ táwọn èèyàn ń sọ̀rọ̀ nínú ìsàlẹ̀ wọ́n ń gbọ́ ohun oríṣiríṣi nínú ìsàlẹ̀ bíi kọ́ ni wọ́n ń ṣègbéyàwó kọ́ ni wọ́n ń sọmọ lórúkọ àyàn tí ń wòó pé ṣé kìí ṣe pé orí ọmọ yìí fẹ́ dàrú báyìí èyí tó wá ló wá pa fabambari tó tóbi jù ń bẹ̀ tó fi wá mú wọn lọ sí ọ̀dọ̀ bàbá àpọ́stélì Joseph ọ̀bàbàọlá àti bàbá Babájídé òní tí gbígbọ́ ohùn ẹranko nǹkan táwọn ẹranko bá ń sọ àwọn màmá máa ń gbọ́ màmá dẹ̀ ń bá wọn sọ̀rọ̀ wọ́n níjọ́ kan wọ́n lọ ṣeré lọ́dọ̀ ọ̀rẹ́ wọn kan lọ́wọ́ á ewúrẹ́ méjì tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n léwúrẹ́ kan sọ fún ìkejì ẹ̀ pé máa wòye àpèkẹ́ o òun fẹ́ jẹ èpo oṣù ó fi ọ̀bẹ gbá òun lẹ́nu ó lé òun kúrò níbẹ̀ pé ọmọ òun ni ó gbé lọ sọ́jà tó tà tó fi ra iṣu wálé o iṣu yẹn ló ń ṣe èpo lòun fẹ́ jẹ ló wáá fi ọ̀bẹ lé òun wọ́n léwúrẹ́ kejì wá ní nǹkan tí ìyá Fúnkẹ́ fi dá nìyẹn tó bá ti jẹ́ pé pòtéèyàn ò bá jẹ́ṣu ìyá Fúnkẹ́ á fìyàn lẹ̀ ni màmá wa sọ fáwọn ọ̀rẹ́ wọn pé ṣé ẹ gbọ́ nǹkan tí àwọn ewúrẹ́ yìí ń sọ ni làwọn yẹn dẹ̀ kọ̀ǹfàmù ẹ̀ pé ọmọ ẹ̀ ni wọ́n lọ tà lọ́jà ń tòótọ́ lọ́wọ́ a rí i pé ọ̀rọ̀ ọmọ yìí ó fẹ́ àkíyèsí fresh one zero oh five point nine fm wákàtí kan pẹ̀lú ọlọ́run lẹ ti ń gbọ́ wa mo tún yà síbẹ̀ ìtàn àwọn akọni ìgbàgbọ́ la ṣe ní ká darí wálé mo ń sọ̀rọ̀ nípa màmá revre oyèkànmí alice olúfúnmiláyọ̀ oyèkànmí mo ti ní mi tí ì ní sọ tìjọba ẹ̀ torí màmá náà máa wá sórí ètò yìí torí mo lóore ọ̀fẹ́ wà pé wọ́n ìwà láyé títí dìsìn ó jẹ́ kí ó yàtọ̀ sí àwọn ìrìn àjò àwọn akọni tó gbogbo ohun tá ń sọ yìí ohun tí wọ́n fẹnu ara wọn sọ ni. ẹ̀bùn tá a sọ láti kékeré kí n tó gbé ìgbésẹ̀ tó kàn. mo béèrè pé ṣé ẹ̀bùn náà ń dàgbà sí àbí ńgbà tó wà ń kékeré ni wọ́n wá ṣàpẹẹrẹ méjì kan tó lágbára púpọ̀ púpọ̀ wọ́n ní ní ọdún kan ní àìsùn kérésìmesì màmá ń ṣàdúrà lọ́wọ́ nínú yàrá wọn. ni wọ́n rí i pé adìyẹ akùkọ adìyẹ kan láre tí wọ́n fẹ́ẹ́ fi ṣe kérésìmesì ńjọ́ kejì ó ṣà ń pariwo ìyẹn níbi aago méjì àbọ̀ òru wọ́n ní màmá wa bọ́ síta pé kí ló ṣèwọ adìyẹ yìí tó fi ń pariwo wọ́n ní màmá ní adìyẹ yẹn wá dá wọn lóhùn pé ṣé ìwọ lè gbàkọ́ sí ọmọ ẹ mọ́lẹ̀ báyìí ẹ so mọ́lẹ̀ ẹ máa pa òun lọ́la ẹ máa fòun ṣe ọdún kérésìmesì pé ẹ̀yin náà tiẹ̀ kí ń rówó ni sí ọ̀pọ̀lọpọ̀ àwọn reactions ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn ẹranko yẹn máa ń ṣe àṣé ọ̀rọ̀ ni wọ́n ń sọ níjọ́ kan náà lẹ́yìn ìkùlé chọ́ọ̀chì ọ̀dọ̀ wọn wọ́n ní màmá rí àwọn ẹyẹ tí àwọn ẹyẹ méjì tí wọ́n bà sórí igi ìbẹ́pẹ kan níbẹ̀ bẹ́ẹ̀ ni màmá ní kọ́ bá wọn mú pẹ́ẹ́n pé àwọn ẹyẹ yìí ń kọ orin àwọn dẹ̀ fẹ́ kọ orin yẹn sílẹ̀ ó wà lára inú ìwé orin ìjọ yẹn ẹ gbórin tọ́ láwọn ẹyẹ yẹn ń kọ ni àwọn ẹyẹ ń yin ọba ọ̀run àwọn ènìyàn ń kùn sẹ́lẹ̀dá wọn àwọn ẹyẹ ń ọba ọ̀run àwọn ènìyàn ń kùn wọ́n ní verse ẹ̀ ènìyàn kò lọ́kàn ọpẹ́ ọpẹ́ yọ ọba rere àwọn ẹyẹ tí ò láṣọ méjì àwa ń yìn ọba rere. so bí ẹ̀bùn yẹn ṣe wà láti kékeré bẹ́ẹ̀ lẹ̀bùn yẹn sì wà lára àwọn màmá títí dàgbà nígbà tó wá ń wò ó ní kékeré yẹn pé irú ọmọ wo rèé sọmọ yìí ò ní dàlúrú báyìí ṣé ò ní túlù ṣé kìí ṣe pé ohun gbólóhùn méjì ni màmá ní wọ́n ń sọ pé ṣé kìí ṣe pé mèrè àbí pé orí ẹ̀ fẹ́ dàrú. bàbá tó bí àwọn màmá wa wọ́n wá ránṣẹ́ sí àbúrò wọn ìyẹn nínú ìjọ Christ Apostolic Church More ìyẹn nílé Ifẹ̀ mò ń sọ̀rọ̀ nípa ìyáàfin Esther Ogunkorede wọ́n wá ṣàlàyé fún gbogbo itú tí ọmọ àwọn ń pa ìyẹn ní Ọ̀ṣù ìyẹn ló wá sọ wípé ìpàdé àpapọ̀ ìyẹn Convention Christ Apostolic Church onsumetile. ń sún métílé bóun fẹ́ mú màmá lọ sí ọ̀dọ̀ bàbá àpòstélì àti bàbá bàbá jíde tó bá jẹ́ pé ohun tí wọ́n sọ ni àwọn yẹn á sọ. ẹ̀wẹ̀ jẹ́ àlọ́sẹ̀ka ìpolówó ọjà mo ìtún padà bọ̀ fresh one zero oh five point nine fm. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà ilé iṣẹ́ ti pọ́ǹpì concept onílẹ̀ ìfọkànbalẹ̀ àti ṣe fifty percent discount ìyẹn ti ré kọjá a tún ti bẹ̀rẹ̀ forty percent discount lórí ilẹ̀ tẹ́ bá rà lọ́dọ̀ wa. ẹni o ẹja promo tá a gbé jáde fún ní oṣù méjì gbáko lọ́pọ̀lọpọ̀ ti jàǹfààní fifty percent discount ìdùnnú ṣubú láyọ̀ kò tí ì pẹ́jù fẹ́yìn náà o. a tún ti ní àǹfààní forty percent discount kalẹ̀ báyìí. ẹ̀dínwó lórí ilẹ̀ tẹ́ bára nílé iṣẹ́ tí pọ́ńpì concept Ìbàdàn. onílẹ̀ ìfọkànbalẹ̀ bẹ̀rẹ̀ láti Monday June six sí tiwọn wednesday august ten ọdún yìí ni o. ilẹ̀ one point five million ní mọ́níyà àti lágùn. ó ti di nine hundred thousand naira báyìí. tìlàjì tàǹtà ni one point two million naira tẹ́lẹ̀. ó ti já wálẹ̀ sí seven hundred and twenty thousand naira péré. láàrin oṣù méjì ni o kò lè jọ. láfíní ẹ̀ tètè mọ́ bàbá ìwà àgbà fọ́ọ̀mù. ọ́fíìsì ti pọ́ǹpì tó wà nọ́mbà twelve arẹ́tẹ̀dó street. àrí avenue new bodijà ìbàdàn. tẹlifon zero nine one five two two two two two zero five. ti pọ́ǹpì tẹ́rẹ̀ títí dé. ẹ àní ìlú ìbàdàn. ti concept developer that cares. bẹ́ẹ̀ ni o àsìkò yẹn mà tún ti wọlé tọ̀ wá báyìí tún ti ayẹyẹ ẹ̀dínwó ńlá ti shoprite kí gbogbo yín àtàwọn ẹbí yín máa gbáradì fún àwọn ọjà tó kà màmá ra complex Kellogg three hundred gram àti cool cow milky dano one fifty gram fún ẹgbẹ̀rún kan lé lọ́gọ́rùn mẹ́fà náírà dín kọ́bọ̀ kan àti heinz salad cream ńlá two eighty five gram ní ẹgbẹ̀rún kan lé lọ́gọ́rùn mẹ́ta náírà dín kọ́bọ̀ kan kó o sì gbà kan sí i lọ́fẹ̀ẹ́ má jẹ́ kí gbogbo àwọn ọjà yìí fò ooru darapọ̀ mọ́ ayẹyẹ ẹ̀dínwó ọjà tó kà màmá níbi tó ti lè mẹ́ta àbí jù bẹ́ẹ̀ nínú àwọn ọjà tá a fi lélẹ̀. ìkópa nínú ìdíje yóò tán ní ọjọ́ kẹwàá oṣù keje àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí www.shoprite.com.ng àbí kẹ́ lọ sáwọn ilé ìtajà wa fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Yeah fún àǹfààní ẹ̀ńtẹ́ ẹ̀sẹ̀ ń darapọ̀ pẹ̀lú wa àwọn tó bá ti gbọ́ nígbà tó bá ti ń dún báyìí lórí ètò yìí wọ́n ti mọ̀ pé à ń sọ̀rọ̀ ìtàn àwọn akọni ìgbàgbọ́ ni ẹni tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ ni Reverend Dr. Mrs. Alice Olúfúnmiláyọ̀ Oyèkànmí kó tó di pé màá fa ọgbọ ẹ̀ lé bàbá pf wá lọ́wọ́ agency gbé ìgbésẹ̀ méjì kí ni wọ́n sọ kí ni wọ́n rí kí ló ń tó ṣẹlẹ̀ nígbà tó bàbá àpòstélì àti bàbá wa bàbá Babájídé. ẹ jẹ́ ń jíṣẹ́ bàbá pf wá nípa forty days program tá à ń ṣe lọ àwọn tó ti ń darapọ̀ pẹ̀lú wa láàárọ̀ ní chọ́ọ̀chì ńlá light of the christ church light of christ church là ń lò aago mẹ́sàn-án sí aago méjìlá vigil là ń ṣe ní sacred cns church eunice ẹgbẹ́dà ọ̀ dcc ìyẹn lálẹ́ lójoojúmọ́ ṣùgbọ́n ní àárọ̀ ọ̀la bàbá pf wá ní kí gbogbo àwọn ọmọ ọlọ́run tó fẹ́ gbàdúrà kó pàdé àwọn níbẹ̀ láago mẹ́sàn-án sáago méjìlá transformation ni ìyípadà tó bá ṣàtidé new garage àbóríta sọ pé àwọn ọlọ́kadà pò ń lọ sí chọ́ọ̀chì ńlá ìpàdé àdúrà tó gbóná ni pásítọ̀ ṣé oyèwùsì náà ló ń ṣe program bẹ́ẹ̀ àlejò ni bàbá pf wá ṣẹ́rí pé méjèèjì wákàtí kan pẹ̀lú ọlọ́run là ń gbé lọ síbẹ̀ yẹn sọ ẹ̀yin náà ẹ darapọ̀ ẹ jẹ́ ń padà sójú òpó tí mò ń tọ̀ nípa màmá wa rev dr mrs alice olúfúnmiláyọ̀ oyèkànmí nígbà tí wọ́n dé Ifẹ̀ ìtàn sọ pé wọ́n kọ́ lọ sọ́dọ̀ bàbá wòlíì Nathaniel tí wọ́n jẹ́ olùṣọ́ àgùntàn nínú ìjọ yẹn nígbà tí bàbá gbàdúrà ó jẹ́ ìgbà àkọ́kọ́ tí ọkàn wọn kọ́kọ́ máa balẹ̀ nítorí pé bàbá yẹn sọ wípé ìránṣẹ́ Ọlọ́run lọmọ yìí pé kì í ṣe mèrè kì í sì ṣe ẹ̀mí búburú ṣùgbọ́n ẹ̀mí mímọ́ Ọlọ́run ló wà nínú rẹ̀ ni wọ́n wá ní kí wọ́n wá ní ọjọ́ tọ́sídẹ̀ẹ́ kí wọ́n wá rí bàbá àpọ́stù ìyẹn bàbá wa àpọ́stẹ́lì Joseph àwọn bàbá ọlá àti bàbá bàbá jídé nítorí pé ní ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ló jẹ́ ọjọ́ ìpàdé nígbà tó di ọjọ́ tọ́sídẹ̀ẹ́ tí wọ́n débẹ̀ àbúrò bàbá màmá ṣe ìrántí ẹni tí bàbá fà wọ́n lé lọ́wọ́ láti Òṣù tó mú wọn wá sí Ifẹ̀ òun ló mú awọ́dọ̀ bàbá àpòstélì àti bàbá babájídé ṣùgbọ́n kó tó di pé wọ́n rí bàbá àpòstélì wọ́n kọ́ lọ rí bàbá pásítọ̀ ọlátúndé tí wọ́n jẹ́ pásítọ̀ àgbà nínú ìjọ christ apostolic church òkè ṣẹ́gun mọ̀rẹ̀ ìyẹn nílé ifẹ̀ àwọn ló wá mú wọn lọ. tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ màá sọ̀rọ̀ kí ni bàbá babájídé sọ ká tó wá gbé ìgbésẹ̀ yìí báwo wá ní ìrìn àjò yẹn ìrànlọ́wọ́ wo ni bàbá Babájídé ṣe fún ìpè náà láti lè dúró títí di àkókò yìí mo kí gbogbo àwọn tá a jọ rìnrìn àjò pásítọ̀ Akin pẹ̀lú Akin kú ọwọ́ ajínrere Olúfúnkẹ́ Òjó Christ in me ajínrere Wùmí Babalọ́lá wòlíì àyànmọ́ Ṣóyọ̀ǹbọ̀ success oyewusi ọmọ oníwàásù òun náà sọ̀rọ̀ ń pa girama tí orí ọ̀fẹ́ ẹ̀ bá dẹ̀ wà ìwọ náà lè darapọ̀ pẹ̀lú wa lọ́jọ́ thursday a kò fẹ́ ṣe ìdúpẹ́ ọdún kan màmá wa ìyẹn ní ìjọ màmá wa ní total garden sacred cns church eunice ẹgbẹ́dà ọ̀ dcc ìrọ̀lẹ́ ní aago márùn-ún sí aago méje a wà yin ọlọ́run fún ọdún kan tí ọlọ́run tó dáàbò bò wá wùmí babaọlá náà wà ráǹdì àjọ yin ọlọ́run ni tí kristi ò bá tí ì dé a máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ ń fa ọgbẹ́ ilé bàbá pf wá lọ́wọ́ láti lè iṣẹ́ ìránṣẹ́ kremik ẹ má gbàgbé àárọ̀ ọ̀la o ní chọ́ọ̀chì ńlá light of christ church aago mẹ́sàn-án sí aago méjìlá forty days yẹn ń tẹ̀síwájú god bless you. triunfar. sílẹ̀ ètò yìí ni ọmọ dé sí etí gbọ̀nyìn látẹnu bàbá wa nínú olúwa reverend pf wa ti ìjọ christ revival miracle church tó wà ní number seven reverend pf wa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́yà ọ̀túnmọ̀lẹ́tẹ̀ ń bàdàn ẹ̀ máa bá wa ká Bàbá wa nípasẹ̀ Jésù Kristi. Our father through Jesus Christ. Ǹjẹ́ lónìí bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe ń kọjá wá láti inú àpótí ẹ̀rọ sínú ìdílé kọ̀ọ̀kan. Today as the word of God is coming out into every ear through this radio. Jẹ́ kí àlàáfíà Ọlọ́run ó jọba nínú ilé wa. Let the peace of God reign in our homes. ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to God in the highest. Ní orúkọ Jésù ni a gbàdúrà. In Jesus Christ. fún nítorí àmì ẹ̀mí. lónìí ní orúkọ jésù ni mò ń bá yín sọ̀rọ̀. today i speak to you in the name of jesus christ. àti mo tilẹ̀ wo gbogbo rẹ̀ mo ṣe rí nínú ayé gbogbo wàhálà ìdààmú tí mo rí pé ó wà níbi gbogbo. having looked at the whole world in its entirety and the tribulations confusion, sorrows and torments that are happening everywhere. ó máa ń tojú sún mi. I'm always sad. oríṣi ìṣòro àjálù àrélù àfààyè tó tó ń ṣẹlẹ̀ níbi gbogbo yìí. I'm sad over all the atrocity calamities and travails that befall human beings everywhere. bó ṣe rú mi lójú ló ń rú ẹ lójú. As I'm confused, I know you too will be confused. ṣùgbọ́n ọlọ́run ní solúsàn sínú gbogbo àwọn ìṣòro rẹ wọ̀nyí. But God has an ọ̀nà àbáyọ to all your problems now. Nígbà tí èèyàn bá ń wo ọ̀rọ̀ Ọlọ́run tó ń ka ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run nìkan ṣoṣo ló lè fún wa ní ìtùnú. When you read the word of God, it is the scripture that will give us the perfect comfort that we need. There are problems everywhere in the world. There's síbi kankan nowhere on the face of the planet where there are no problems. Ṣùgbọ́n nígbà tí mo wá wò ó títí ni mo wá ń bè lọ́wọ́ Ọlọ́run pé ó dára o. Ṣé ogun yìí ṣé ó ṣe é Ọlọ́run dẹ̀ sọ pé bẹ́ẹ̀ ni ibi tí ogun bá wà Having looked all the atrocities and calamities that befall almost everywhere in the world, and now research sat down and asked God, Lord, is it possible for us to have solution to all these evils that are befalling human race? And God said, yes, there are solutions to it. Ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni àwọn ogun yìí ti wà. All these problems have existed from the beginning. Ogun yìí ó sì ṣẹ́yọ láti láti ọ̀dọ̀ nígbà tí ọlọ́run lé kú lọ́rùn wá sínú ayé. and all these problems started from the devil when God sacked him from heaven and he came into the world. ọ̀nà wo ni ọ̀nà àbáyọ tá a lè fi ṣe ogun wọ̀nyí. what are the way out and solution on how we can overcome all these problems. ọlọ́run ti fi ọ̀nà àbáyọ hàn wá. God has shown us a way out. bíbélì wípé. the word of God says. képe mi èmi yóò dá ọ lóhùn. call upon call me and I will answer you. ìyẹn pé nínú àdúrà ni ọ̀nà àbáyọ ní ogun ayé rẹ wà. this means it is in prayer session that there will be solution to the problems of your life. kò sí ọ̀nà níbòmíràn. there is no way elsewhere. àfi inú Jésù nìkan ṣoṣo. except in Jesus only. ẹ gbọ́ ohun tí Bíbélì wí nínú ìwé Psalm fifty ẹ gbọ́ ohun tí ó wí. listen to what it says. kí o sì ké pè ní ọjọ́ ìtọ́jú èmi yóò gbà ọ́ ìwọ yóò sì yìn mí lógo. and you call me on the day of your tribulation I will deliver you and you will give glory to me. ọ̀nà àbáyọ kúrò nínú gbogbo àwọn ìṣòro ayé rẹ. way out of all the problems of your life. nínú èkíní Thessalonia orí karùn-ún ẹsẹ̀ kẹtàdínlógún. in first Thessalonians chapter five verse seventeen. ẹ máa gbàdúrà lé àyè àìsinmi nínú ìwé Éfésù orí kẹfà ẹsẹ̀ kejìdínlógún. in Ephesians chapter six verse eighteen. ọ̀nà àbáyọ. way out. kúrò nínú gbogbo àwọn ìṣòro tó dojúkọ ẹ. from all the problems you are facing. òun ló wà nínú orí ìkẹfà yìí. can be seen this Ephesians chapter six. ẹsẹ̀ kẹtàlá. verse thirteen. nítorí náà ẹ gbogbo àmọ́ra Ọlọ́run wọ̀ kí kí ó lè dúró tiri sí ọjọ́ ibi nígbà tí ẹ̀yin bá sì ti ṣe ohun gbogbo tán. kí ẹ sì dúró. Ephesians chapter six verse thirteen. Wherefore take unto you the whole armour of God that you may be able to withstand in the evil day and having done all to stand. Ní ẹsẹ̀ kẹwàá ó ara mi. Ẹ jẹ́ alágbára nínú Olúwa àti nínú agbára ipá rẹ̀. And in verse ten of that chapter six it says, Finally, my brethren, be strong in the Lord and in the power of his might. Ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ kẹ́yìn kí ó lè kọ́ kọjú ìjà sí àrékérekè èṣù. Put on the whole armour of God that ye may be able to stand against the wiles of the devil. Ọ̀nà ìṣẹ́gun. The way of victory. Ó ní ọ̀nà àdúrà jẹ́. Is the way of prayer. Fún gbogbo àwọn rúdurùdu tó wà ní àyíká rẹ yìí. For all the confusion that are surrounding your life. Bẹ́ẹ̀ bá wo ìwé ìkejì Sámúẹ́lì orí kẹta ẹsẹ̀ kìíní. Second Samuel chapter three verse one. Ogun náà sì pẹ́ títí láàárín ìdílé Sọ́ọ̀lù àti ìdílé Dávidi agbára dávidi sì pọ̀ sí ṣùgbọ́n ìdílé sọ́ọ̀lù rẹ̀ yìí sí. second samuel chapter three verse one says now there was war between the house of saul and the house of david but david waxed stronger and stronger and the house of saul waxed weaker and weaker. nígbà tí ogun dojú kọ dávidi ọba láti ọwọ́ sọ́ọ̀lù wá àdúrà ni dávidi fi borí rẹ̀. when there was war from saul unto david it was prayer prayer that David used in overcoming it. Ọ̀nà kan náà ni ìwọ náà lè gbà fún ṣẹ́gun tó o bá lè gbé ogun ayé rẹ̀ tó Ọlọ́run lọ nínú àdúrà. It is this same way you too can overcome the problems of your life if you can present your matter to Christ in prayer. Ní Éfésù orí kẹfà ẹsẹ̀ kejìdínlógún. Pẹ̀lú gbogbo àdúrà àti ẹ̀bẹ̀ ẹ̀. Mo kí ẹ máa gbàdúrà ní ìgbà gbogbo nínú ẹ̀mí. Kí ẹ sì máa ṣọ́ra sí i nínú ìdúróṣinṣin gbogbo àti ẹ̀bẹ̀ fún gbogbo ènìyàn nínú. The Bible says in Ephesians chapter six verse eighteen it says pray always with all prayer and supplication in the spirit and watching thereunto with all perseverance and supplication for all saints. Ẹ jẹ́ kí a gbàdúrà. Let us pray. Ogun náà sì pẹ́ títí láàrin ìdílé Sọ́ọ̀lù àti ìdílé Dávidi. And there was long war between the house of Saul and the house of David. Ogun wo ló ń jà tó pẹ́ títí tó ti ṣẹ́gun ẹ̀? Which is the war you have been fighting for long and you have not been able to overcome? Ọpẹ́ ni fún Ọlọ́run wípé. Glory be to God that. Dávidi ṣẹ́gun Saul ọba. That David overcame Saul the king ìdílé sọ́ọ̀lù fi rẹ̀ sí i. and the family and household of Saul was waxing weaker and weaker. bí mo ṣe ń gbàdúrà fún ọ lọ́wọ́lọ́wọ́. as I'm praying for you right now. gbogbo ohun èlò òkùnkùn tí àwọn ọ̀tá ń lò láti fi bá ọ jagun all the instruments of darkness that the enemies are using to war against you. ní orúkọ Jésù kó máa bàjẹ́. I destroy them in the name of Jesus. Tí Olúwa bá lè tẹ̀rí ọ̀tá Dávidi gbà. If God could bow the head of the enemy of David. Tí Dávidi sì jẹ́ olùborí aṣẹ́gun. And David became the victor. Wọ́n ló máa borí ogun yìí. You will conquer this war. Ogun tó dojú kọ aya rẹ. The problem èyí tó facing your wife and your husband. èyí tó àwọn ọmọ rẹ wọ̀nyí. the one facing your children. ní orúkọ Jésù tó ilé iṣẹ́ rẹ. that is facing your business. ní orúkọ Jésù ogun náà yóò ṣẹ. the problem will be solved. ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. ó ṣe rere and you will prosper. Ilé ibi tí òun fún fọ̀ jáde. The station through which this message is coming out. Èso ní bàbẹ̀ jẹ́. The devil will not destroy it. Iwájú iwájú ilé yóò máa lọ. This station will continue to move and press forward. Orúkọ Jésù àti gbogbo ẹ̀yin tẹ́ gbọ́dọ̀ bí. Òní dẹni àwátì, èmi náà ò ní dẹni àwátì. And all of you, including me talking to you, listening to this program, you will not be found wanting. Ire gbogbo tó ń bọ̀ láìpẹ́ yìí yóò fojú ẹ̀mí ẹ̀. all the blessings that are coming your way my way very soon you will witness it. wọn ò ní fún tiẹ̀ ṣàtúnlé. your own blessings shall not be shared by others. bó o bá dẹ̀ fẹ́ wá ìkéde ńlá lélẹ́ ìtúndẹ̀ o. this is another great announcement. àwọn ẹlòmíràn ní àwọn ò ọjọ́ táwọn lè rí bàbá pf wá. some people will say they are confused they don't know when exactly in the day they can come and see the man of God. bẹ́ẹ̀ o. lis ten to me. mo ní mo sọ fún ọ lọ́wọ́lọ́wọ́ tó o bá fẹ́ rí mi kò fowó àti rí. I tell you now if you want to see me. ní gbogbo ọjọ́ Wednesday láago mẹ́sàn-án sí aago méjìlá àbọ̀. Every Wednesday of the week between nine a.m. to twelve thirty p.m. òun ni counseling day. That is the counseling time. máa bọ̀ wá. Come on. olùdókòwò dì ọ́. I'm waiting for you. àlàáfíà ọlọ́run kò wà pẹ̀lú yìí. Peace of God be unto you. kò dé sí nọ́mbà yìí. Call me on this phone line. zero eight zero three three two three four two eight eight zero eight zero three three two three four two eight eight. ẹ tó bá ọ sọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ náà ni ìránṣẹ́ ọlọ́run ajíhìnrere àti wòlíì pf ọ̀wá àlàáfíà ni fún yín. Àmín. The preacher of this message to your hearing is evangelist and prophet P.F. Owa. The peace of God be upon you all in Jesus' name. Amen. Ó dá mi lójú pé ẹ ti rí ìdánidìgbà nínú ètò tòní yìí lẹ́yìn tí Christ Revival Miracle Church tó wà ní nọ́mbà seven Reverend P.F. Owa Crescent lẹ́yìn St. Louis College Adéyẹmọlẹ́ Àtùmọ̀lẹ́ tẹ́ ṣe agbátẹrù ẹ̀ bí àwọn ọ̀sìn wa nínú ìjọ wa ṣe ń lọ láàrin ọ̀sẹ̀ nìwọ̀nyí ní gbogbo ọjọ́ Sunday bẹ̀rẹ̀ látàgùn mẹ́sàn-án àárọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán ni ọlọ́run alààyè ti máa ń nawó agbára lórí oníbòjìpò àwọn èèyàn ní gbogbo ọjọ́ monday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ early morning with jesus àdúrà yìí máa ń bẹ̀rẹ̀ látago mẹ́fà àárọ̀ sí ago méje àárọ̀ ọjọ́ tuesday bẹ̀rẹ̀ látago mẹ́fà àrọ̀lẹ́ sí ago méje ilẹ̀kọ́ bíbélì máa ń wáyé nínú ìjọ wa ẹ darapọ̀ mọ́ bàbá wa nínú olúwa ní gbogbo ọjọ́ wednesday láti rí wọn fún kóhun tẹ́ ẹ bá fẹ́ rí wọn fún bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ sí ago kan ọ̀sán bọ́bá di ní ọjọ́ wednesday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ àdúrà gbàyípo fún onírúurú oníbòjìpò méje ọjọ́ Thursday òní àdúrà gbára máa ń wáyé fún àwọn obìnrin oníyìnrere ìbẹ̀rẹ̀ látago méje àárọ̀ sí mẹ́sàn-án àárọ̀ ní gbogbo ọjọ́ Friday tó bá kẹ́yìn oṣù ní àṣálẹ́ agbára máa ń wáyé nínú ìjọ wa bẹ̀rẹ̀ látago mẹ́wàá alẹ́ di òwúrọ̀ ọjọ́ kejì ẹ darapọ̀ mọ́ wa nínú àwọn ìsìn wa tí ń lọ láàrin ọ̀sẹ̀ tàbí ká ẹ bàbá wa nínú Olúwa sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three three two three four two eight eight títí àkókò ìkan náà tá a tún pàdé lórí ètò ìkan náà lọ́sẹ̀ tí ń bọ̀ ọlọ́run Reverend PF wa ló ní kí n sọ fún ọ wípé ìwọ lẹ̀ ọ̀dájú abámikalẹ̀. Ire ayọ̀ tí mo rí gbà lọ́dọ̀ Jésù dájúdájú abámikalẹ̀ lórúkọ Jésù.